ẹ wá ná kí lẹ̀ ń tan ayé jẹ sí ná kí ni ẹ̀ ń tan ayé jẹ sí kódà ipò ayé gan ipò ayé gan ẹnì kan lè ti torí wípé òun gbà fún pírẹsidẹ́ǹtì kan kó wá sọ pé òun náà ó di pírẹsidẹ́ǹtì ẹni tí Allah bá fẹ́ ni máa sọ di pírẹsidẹ́ǹtì à ń sọ fún yín wípé ànábì ti túmọ̀ àyà àyà kátámà nàbì yín sí òpin àwọn ànábì ẹ̀yin wá tún lọ mú fọ́múlà míì wá wípé ìyẹn lè ti pàṣẹ gbígbà ànábì gbọ́ kó di ànábì now present to us the names of those prophets of those people who became prophets through their belief in Prophet Muhammad sallallahu alayhi wa sallam. Just bring out the list. Send, the, send it to me. I will read out. I will read it out to the people that these are the people who became prophets due to their belief, their strong belief in Prophet Muhammad. Just send me the list. Also, the list of the companions who became prophets as a result of their belief in Prophet Muhammad. Send me the list. You all know my number. 080 76 11 48 96. Send the list to me and I will read it out tomorrow, inshallah. If your message can't reach me right now, tomorrow Inshallah, I will read out all those names, all those prophets who became prophets as a result of their belief in Prophet Muhammad. Why are you lying? Why are you lying? Ah, ah irọ́ yìí ti pọ̀ jù. Irọ́ yìí ti pọ̀ jù. Kí ló dé? Kí ló dé? Nípasẹ̀ pé èèyàn gbà náà bí gbọ́, òun náà wà á dáná bí. Ṣé iná ṣe máa dì nù? Ah, ah. ipò ànábì rẹ̀ á ṣe àdì ìyẹn jẹ́ èsì àkọ́kọ́ lórí àyàtẹ̀ mú wa o kò sí ní tó jẹ mọ́ pé gbànábì gbọ́ kó o gbànábì gbọ́ kó dànábì tẹ́yìn bá wá ti wá di gbànábì gbọ́ kó dànábì ẹ jẹ́ ká mọ̀ ọkọ̀ ẹ̀yìn ànábì àmàdíyà ẹ jẹ́ ká amadiya o ẹ jẹ́ ká lọ síbi aya kejì ó tọ́ka sí ali imran quran three quran three. aya eighty one òun pè ní àyà eighty two gbogbo ẹni tẹ́ ẹ bá ní Quran lọ́wọ́ ẹ bá ní ṣí i. àyà yìí ẹjẹ́ agbọ́ bó ṣe sọ́ǹpa rẹ̀ kọ́mọ̀dì pé bóyá. it's just like kọ́tàmù nàbíyẹn ló fẹ́ discuss Quran thirty three verse forty one lóyún ó sọ pé kò ní sànà bí màá bí Bàdé sọ fún kó lọ wo Quran chapter four five seventy níbi tọ́lọ̀ ti sọ pé téèyàn bá gbá ànábì gbọ́ èèyàn lè dà ànábì. Number two, dẹ́nu ẹlẹ́ẹ̀kẹta kó lọ wo Quran chapter three verse eighty two níbi tọ́lọ̀ ti sọ wípé gbogbo àwọn ànábì tó ń bá fún níwèé òfin òjíṣẹ́ kan máa tẹ̀lé tó máa wá ṣe kí ni mùsọ́ọ̀tì kan lè máa bẹ̀rẹ̀ rẹ̀ tó máa wá testify sí truthfulness wọn. so kó mójíṣẹ́ ilé tó testify sí ànábì mọ́mọ́ wa gẹ́gẹ́ bí òjíṣẹ́ tó ń mú Quran wa náà wọ́n lè. ẹ máa gbọ́ o ó ní ká tún lọ sí súrọ́tù ali quran three verse eighty two lọ́dọ̀ tiẹ̀ lọ́dọ̀ tiwa verse eighty one ó ní àyà yẹn ń sọ wípé gbogbo ànábì tọ́lọ̀ ń bá fi òfin rán òjíṣẹ́ kan gbọ́dọ̀ tẹ̀lé tó máa wá testify sí iṣẹ́ tọ́lọ̀ ń fi rán yẹn

mú ògìṣẹ́ ó ní kó mú ògìṣẹ́ tó tẹsifáì sí ànábì wa Muhammadu wa ó ní torí páyà ń sọ wípé èyíkéyìí ògìṣẹ́ tó ń bá ti ránṣẹ́ pẹ̀lú òfin ògìṣẹ́ míì gbọ́dọ̀ wá tí ó tẹ̀lé ṣé ó wàá jẹ́rìí sí òdodo ògìṣẹ́ olófin ṣe gbọ́ báwọn ok ẹ̀yà lọ sínú ibi tó wí. ní tó sọ yẹn ò rí bẹ́ẹ̀ ní Kùránì wá o. kò rí bẹ́ẹ̀ o bí ti àkọ́kọ́ tó túmọ̀ òun ò ṣe rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni èyí náà ò tún rí bẹ́ẹ̀ o ẹ wá tẹ́tí gbọ́ Allah sọ pé wàyí àkàdà lọ́hùnmí sáàkọ̀ nàbí yìí làmà àtàìtùkùn mi kìtàbí wà hikima fún màjá òkùnmùrọ̀sùn ló ń mú sọ́dìkùn lè má má àkóhùn. لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين ìjọ amadíyà ẹ mọ̀ kú rọ́ o. cheta sọ́jà yá yín lónìí ṣẹ́ẹ̀ta ẹ̀ lè tà ẹ̀ lè tà ṣe ni Yorùbá nìyí ẹ sì ní kú ò nípò ọlọ́mọ èdè torí pé bá ṣe ń dúró já bá ṣe ń dúró ẹ tún dúró mi ilẹ̀ lórí àyà èyí tó yanjú àyà tí ò rújú rárá lọ́dọ̀ àwọn onímọ̀ ẹ̀sìn kò rújú rárá aláwo ní wàhíl ẹrántí o wàhíl ẹrántí sẹ́ àkàdà lọ́hùn mi sákọ̀ nàbí yìí ẹrántí nígbà tí aláwo gba àdéhùn tó nípọn lọ́wọ́ gbogbo àwọn ànábì. ẹ rántí nígbà tí Allah subhanahu wa ta'ala gba mìsáàkọ̀ nàbí yín àdéhùn àdéhùn àwọn ànábì ọlọ́run gba àdéhùn lọ́wọ́ gbogbo àwọn ànábì tó síwájú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wípé làmá àtàìtùkùn min kìtàbín. wáyé kí n máa ti ń bí ó tilẹ̀ wù kí n fún ẹnì kọ̀ọ̀kan yín ní tírà tó bí ó tilẹ̀ wù kí n fún ẹnì kọ̀ọ̀kan yín ní hikima tó hikima ń bẹ̀ yẹn ní súnà ànábì kọ̀ọ̀kan ó kọ tí Quran máa ń pe súnà ó ní hikima súnà ànábì kọ̀ọ̀kan ní hikima. Allah wa ń sọ fún wa wípé nínú ọlá tó ń dá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni pé òun gba àdéhùn lọ́wọ́ àwọn tó síwájú rẹ̀ wípé làmọ́ àtàìtùkùn min wàhíkímàtín bí ó tilẹ̀ wù kí ó rí tí n bá fún yín ní tírà tí mo sì fún yín ní òye tẹ́ ẹ fi ṣàlàyé tírà náà tẹ́ ẹ wá ń lò ó lọ tẹ́ ẹ ń lò ó lọ ádámà ń lò ó lọ núhù ń lò ó lọ ìbùrẹ́mù ń lò ó lọ Musa ń lò ó lọ ìsá náà ń lò ó lọ fún mà já àkùmùrọ̀sù lónìí lẹ́yìn náà kí òjíṣẹ́ yẹn òjíṣẹ́ náà ànábì muhammadu ẹ̀tọ́ lọ́n fẹ́ gbọ́lá fún láàrin gbogbo yín kó wá dé kó dé bákan nínú yín bóyá ó dé bá musa ni o àbòdé bá isa ni o àbòdé bá ibrahim ni o anybody nínú yín tí mo sì ti fún yín tíra tẹ́ ń lò tẹ́lẹ̀ kò sánà ibì kan tí ò ní tíra tiẹ̀ kò sóbìsẹ̀ kan tí ò ní tíra tiẹ̀ ẹ ti wá ń lu ayé lọ. ẹ̀mí ẹnìkan nu yóò wá tí ì bọ̀ ọlọ́fi wá gbàdé bì dìde. àdéhùn tí mo gbà lọ́wọ́ yín báyìí ni wípé tógìṣẹ́ náà musọ́dìkún lè máa máa kún tógìṣẹ́ náà sì ń jẹ́rìí sí pé òdodo lọ́lọ́run fún yín tó ń jẹ́rìí sí ti ń bẹ pẹ̀lú yín. adéhùn tí mo gbà lọ́wọ́ yín báyìí ni pé làtúmínà nábìhì ànábì tádẹ́bì bá bá láyé ànábì tí ànábì muhammadu bá bá láyé èyíkéyìí nínú yín ọ gbọ́dọ̀ gba ànábì gbọ́ wàlà tansurannahu wàlà tansurannahu ó sì gbọ́dọ̀ kún lọ́wọ́ ọ gbọ́dọ̀ kún lọ́wọ́ ọ̀gá wọn lóde òun ọ̀gá wọn nìyẹn. àdéhùn yẹn lọ́lọ́run gbà lọ́wọ́ gbogbo àwọn ànábì lẹ́ẹ̀kan náà gbogbo yẹn máa lọ one by one sílé ayé ẹni tó lóore ju gbogbo yín lọ mi òní ò kẹ́hìndì ẹni tó bá balayé sọ pé kọ́mọ̀ tún máa sọ pé òun kan mọ́ lásìkò tiẹ̀ ànábì eléyìí kò ní ráìbà nínú ìjọ nínú ìjọ tiẹ̀ kò ní ráìbà ànábì ànábì míì ní ànábì míì at that point ànábì Ibrahim àti ànábì Shuaib àsìkò kan náà ni wọ́n jọ lògbà ànábì ànábì Musa àti ànábì Harun àsìkò kan náà wọ́n ni wọ́n jọ lògbà ànábì Yakub àti ànábì Yusufu àti àwọn ọmọ ìyá rẹ̀ àwọn ọbàkan rẹ̀ àsìkò kan náà wọ́n ni wọ́n jọ lògbà ọ̀nkálukú ó sì máa lo tí àtọ́lọ́ ń fún un àmọ́ ní ti ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹnì yòówù tó bá baláyé ó ń sìn yọ sọ̀rẹ́ńdà fún ni. làtúmínánà bíyì ẹ gbọ́dọ̀ gbà á gbọ́ wọ́n làtẹ̀ sùránà ẹ sì gbọ́dọ̀ ràn án lọ́wọ́. kọ́ọ̀l àkìrárùtùm ǹjẹ́ ẹ fi àdéhùn tí mo ṣe yìí ẹ̀yin ànábì ǹjẹ́ ẹ fi rinlẹ̀ bẹ́ẹ̀ wà á kásùmọ̀ yàní ǹjẹ́ ẹ gba àdéhùn lọ́wọ́ mi tẹ́ kọ́ọ̀lù akìrọ́rìnà kọ́ọ̀lù akìrọ́rìnà wọ́n sọ pé àfihànilẹ̀ bẹ́ẹ̀ ni agbàdéhùn wípé ẹnikẹ́ni nínú wa tí muhammadu ọmọ abdullahi bá dé báláyé tó bá fi dòdì sí ọlọ́run àwa máa gbà á gbọ́ a sì máa ràn án lọ́wọ́ kọ́ọ̀lù Allah sọ pé fàṣí àdùú náà wá jẹ́rìí báyìí o. ẹ jẹ́rìí o wà á nà máa kún mínà ṣáàhìdì ẹ jẹ́rìí sádéhùn náà èmi náà ń bẹ pẹ̀lú yín nínú àwọn olùjẹ́rìí sí àdéhùn tí mo gbà lọ́wọ́ yín kí ló wáá jọ wípé tánà ìdí kan bá lọ tó jẹ olófin níbo ló ti rí ànábì olófin ayé yìí amadi àníró yín á jà níṣẹ́ mo ti ṣàdéhùn pẹ̀lú yọ̀ǹda lọ́wọ́ pé ń ja èrò amadíyà bí bàálù òfurufú ṣe máa já. áyà tí gbogbo mùfàsírùnù ń tọ́ka sí wípé nínú àmì tá a fi mọ̀ pé afdọ́lùlì àǹbìyà ẹni tó lóore jùlọ nínú àwọn ànábì ó ní ànábìwá Muhammad sallallahu alayhi wa aya yìí jẹ́ ọ̀kan nínú ẹ̀rí fún àwọn onímẹ̀sìn wípé níbi tó lọ ń pàtàkì ànábìwá dé sallallahu alayhi wa sallam ibi tó lọ ń pàtàkì ẹ̀ dẹ́sẹ́ ó tún gba àdéhùn rand lọ́wọ́ gbogbo àwọn ànábì wípé tó bá délé ayé ẹni tó bá bá yín ẹni tó bá bá yín ọ gbọdọ gbà gbọ. ó sì gbọdọ ràn án lọ́wọ́ ṣe ẹ gbà wọn làwọn gbà ìdí nìyẹn tó fi já sí wípé lọ́jọ́ kìíní àná nígbà tí Umaru ọmọ Katob rọdíyàlọ kan torí e tó wá mú wá bá níbi wa ojú ẹ̀ yí padà fún ìbínú umaru ya fìkúnlẹ̀ bẹ́ẹ̀ ó fìkúnlẹ̀ ṣe kí ni ó fi bẹ́ẹ̀ a máa ń fìkúnlẹ̀ bẹ́ẹ̀ yàn àì fìkúnlẹ̀ kíyàn ni tó ti gbọ́ torí aládàlú ni ọ́ mo mọ̀ ọ́ a máa ń fi ìkúnlẹ̀ téèyàn bá ṣẹ̀ a lè bá ọmọ wí lórí ìkúnlẹ̀ a lè ní kúnlẹ̀ síbẹ̀ yẹn ẹni tó ṣẹ̀ náà òun náà lè kúnlẹ̀ bẹ̀ẹ̀yàn àmọ́ àlékúnlẹ̀ kí yàn èèwọ̀ ni méjèèjì ò sì jọra wọn gẹ́gẹ́ bó ti já sí wípé ìkúnlẹ̀ lọ́ta ọ̀tọ̀ ìkúnlẹ̀ wọnú ilé ọ̀tọ̀ ìkúnlẹ̀ rákòrò ọ̀tọ̀ ìkúnlẹ̀ kíni ọ̀tọ̀ ìkúnlẹ̀ bẹ́ni ọ̀tọ̀ ìkúnlẹ̀ kọ̀ọ̀kan ló ti ní ìdájọ́ tiẹ̀ ní Islam. Umaru ọmọ Khattab òun ló mọ̀ mú tákàndá táwọ́rà kan lọ́wọ́ ó sì mú wá bá nàbí sallallahu alayhi wa sallam ànábì wá gbajúdà sí i lójú ẹsẹ̀ umaru ó tètè máa ń gbà nàbí yé dáadáa ó máa ń gbọ́ yé dáadáa ó ti mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ ó yà àfikún lẹ̀bẹ̀ láti bẹ ànábì ó sọ pé. rọ̀dítù billahi rabba wábìl ìsìlámì dínà wábì muhammadin nabiyya wa rasula. ànábì wa sọ̀rọ̀ kan wípé laukana musa hayyan lamma wasi'ahu illa tiba'in ọ̀la àyà yìí ló jẹ ọ̀la àyà yìí tá a kà yìí òun ló jẹ ìtumọ̀ ó ní tó bá dá sí pé musa ń bẹ láyé ni ẹni tó ní tíra tí wọ́n mú lọ́wọ́ yìí tí Musa bá ń bẹ láyé ni kò ní in tó gbé lọ́wọ́ yẹn kò ní tó lò mọ́ àti kó tẹ̀lé mi ànábì Muhammad sallallahu alayhi wa sallam. hadith yẹn àyà tó bá lọ rèé níbo ni ìwọ àfáà máa dí ìwọ àfáà máa dí níbo ló ti wá rí ànábì olófin àti ànábì tí èsì ànábì olófin ànábì wo lọ́lọ́run ránṣẹ́ rí tí ò ní fún lófin tiẹ̀ òjíṣẹ́ ọlọ́run wo lọ́lọ́run ránṣẹ́ rí tí ò ní fún lófin tiẹ̀ wọ́n kà wá ni wọn ò ní lófin ẹ yé parọ́ mọ́ o ẹ yé parọ́ mọ́ ṣé torí ọ̀nà fún mélòó tẹ́ẹ̀fì lọ jábọ̀ fọlọ́hún mélòó lẹ fẹ́ jẹ́ ń bẹ̀ mélòó lẹ fẹ́ jẹ́ ń bẹ̀. wọ́n sì gbẹ̀tàn mo mọ tí mò ń tú mo mọ nǹkan tí mò ń tú yìí tó wò lójú screen yẹn ìtumọ̀ Yorùbá tí mo tú sí nìyẹn tí gbogbo ayé ń kà so mo mọ tí mò ń tú. ẹ má tutù kùtù mọ́ fáyé náà o ẹ bẹ̀rù àlìkìyàmọ́ àwa ni ẹ ẹ nínú súra sínú súra alimurọ́ọ̀nù ẹ ọlọ́run sọ ń bẹ̀ pé ẹ tí ànábì olófin kan bá ti wá ànábì kan ògìṣẹ́ kan kí èso olófin ó tẹ̀lé láti wá jẹ́rìí ẹ̀ pé ta wá ní ògìṣẹ́ náà tí kìí ṣe olófin tó wá jẹ́rìí ànábì muhammadu ta wá ní. Mirza Ghulam Ahmadu àbí àbí tí ń ti bá yín tí ó ti bá yín Mirza Ghulam Ahmadu oní ọ̀wà jẹ́ òjíṣẹ́ tó wá lẹ́yìn ànábì ní àlọ́ kúkú kọ́lẹ́rà ní òkúkú kọ́lẹ́rà lẹ́yìn tẹ́ ẹ tẹ̀lé. níjọba Saudi ò fi wá sọ pé ẹ gbọ́dọ̀ wá ṣe hajj pẹ̀lú ọkọ̀ amadiya. Àhà ẹ má wọ náà nà ó ẹ jọ ẹ jọ nítorí ọlọ́ ẹ má wọ náà inú òyì sí i inú òyì sí i tọ́ ọ bá ń gbọ́ pé òyì sí kò yí sí ó kọ́ ọ náà nìyẹn. iná ọ̀tàn yín ní sùúrù ẹ wá ń lọ tútùkùtù ẹ ń bá gba gbọ́ òun náà kan tó ti wá anabi tí èso olófin náà yóò tẹ̀lé níbo gbogbo jegejege ìtẹ̀